iṣẹ́ orin níṣẹ́ tí mo yan láyò láti kékeré o Òkìkí olórin ọ̀la o mo kí gbogbo olólùfẹ́ mi kárí ayé ibikíbi tí ẹ ti ń wò mí mo kí yín Òkìkí bright náà ni. bàbá ìwà káàbọ̀ tá a bá sọ nípa orin fújì lónìí ìwo ní ká ti kì í sí ṣé ìdí orin fújì ká kì í sí ni àbí hip bó sì ni ìbẹ̀rẹ̀ yín nídìí orin. mo bẹ̀rẹ̀ láti iṣẹ́ fújì ni o orin táwọn hip hop tí wọ́n kan kún lé òní ìsẹ̀yìn o fújì music ni gbogbo wọn kọ́ o tẹ́ bá wá sọ wípé ní hip hop ní mí kí ni àwọn olórin hip hop kan ṣebí Fuji music ni wọ́n mọ̀ o olórin fújì ṣáni mi òkìkí o mo kàn ń kọ hip hop díẹ̀díẹ̀ Adékúnlé torí wípé ibi táyé bá yí sí káwa náà yí sí ibẹ̀ bí orin lé Dr. Síkírù mi Àyìndé Agbájẹ́lọ́lá o tó ní pé tó bá ṣe pé ṣáájẹ́ ló láyé kájọ máa ń kọ́ ọ́ bàbá ti sọ bẹ́ẹ̀ kan tó lọ ṣé wá lórí fújì tí ẹ ń wò yìí o a lè yọ jùjú music níbẹ̀ àpàlà ń bẹ níbẹ̀ hip hop ń bẹ níbẹ̀ gbogbo orin ló kó dání. kí a ní báwo ìbẹ̀rẹ̀ ti ń gan. mo bẹ̀rẹ̀ iṣẹ́ fújì mi láti kékeré ọmọdún mẹ́rìnlá ni mo wà tí mo ti ń kọ fújì mi Adékúnlé o ìgbà tí mo ń dàgbà ni mò ń gbọ́ nínú sítórì mi o pé bàbá tó bí mi lọ́mọ Àjàlárájí ajíwèrè sani fádà mi kan tó kú mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá ìjì ó mẹ́sàn-án ni wọ́n ti bí mi lọ́mọ lókè ògùn ìyẹn ní Ọ̀yọ́ stéètì o ìjì ó mẹ́sàn-án ni wọ́n ti bí mi lọ́mọ o àwa lọ́mọ àtòríwẹ̀ iṣẹ́ ọmọ afẹsẹ̀wẹ̀ kọ̀ọ̀kan èèyàn tí ó mẹ́sàn-án lè bá wa gbèjì ó dọ̀ọ̀la ọmọ wọn ní ìjì òòṣà ni mi ó òkìkí alákọ̀ọ́lá ọpọlọ tó o báyìí oríṣiríṣi ni a ti gbọ́ nípa òkìkí bright nípa ìbẹ̀rẹ̀ yín bẹ́ẹ̀ ṣe rìnrìn ṣé orin fújì gan bó o lè ṣe mú gangan ní pàtó kẹ bá wa yànnà náà ẹ ṣe ẹ ṣe padà kọrin o tá a gbádùn yín dáadáa bóyá bóyá. ẹ orin iṣẹ́ fújì oníṣẹ́ kan náà tí mo ní mo ò níṣẹ́ míì lẹ́yìn fújì music tí mo fi ní mo dẹ̀ bẹ̀rẹ̀ fújì gẹ́gẹ́ bó iṣan síwájú mo bẹ̀rẹ̀ láti kékeré hmm. fourteen years old mo wà ní mo ti ń kọrin torí um, bàbá mi mo gbọ́ nínú ìtàn pé olórin ni wọ́n torí seven years old mo wà tí bàbá mi ti kú